bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ bọ́mọdé bá jí ó di dandan kó kí bàbá rẹ̀ kó kí ìyá rẹ̀ bó bá jọkùnrin á dọ̀bálẹ̀ á nà nítorí ìdọ̀bálẹ̀ báyìí òun náà làjà ń gbé ìgbìmọ̀ bó bá sì jọ́bìnrin nílẹ̀ Yorùbá kú ojú òjì rẹ̀ ọmọdé á kúnlẹ̀ á kí bàbá àti ìyá rẹ̀ wípé káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa náà lẹ dàbí bàbá àti ìyá wa nítorí ẹ̀yin gangan lè jìká kínní àtẹ̀jìká kejì tí òjì aṣọ bọ́ lọ́nù wa ẹ̀kọ́ ojúmọ́ orí àkọ́tún ètò ojúmọ́ aláyọ̀ náà là wà èyí ló kàn ní BGI TV olúṣọlá oyèlẹ́kàn lórúkọ mi olómi agbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìíní mi ọjọ́ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kìí sìn ẹ sì mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣèwà ẹ̀jẹ̀ kọ́kọ́ fún ilé àwọn kókó onúròyìn láàárọ̀ nìyí nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà hmm, wọ́n ti fọwọ́ sí o wípé kí wọ́n máa ṣe ìdájọ́ kú fún àwọn tí wọ́n bá ń ṣe oògùn oògùn lọ́nà àìtọ́ àti oògùn olóró tó ń ṣòwò oògùn olóró wípé gbogbo àwọn èèyàn tó bá ń ṣe irú eléyìí wípé kó máa ṣe ìdájọ́ kú òun náà ni kí wọ́n máa ṣe fún wọn. ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá olórí ogun ilẹ̀ yorùbá pátápátá Ìbà Gani Adams ó tún ti fọ̀rọ̀ ránṣẹ́ o sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ìyà yìí pọ̀ lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Vanguard ló gbé ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò jáde lórí ọ̀rọ̀ Emefiele hmm, bá a ti ń pàkan òun náà nìkan rò ó èèyàn kan màrè o tóun náà wà nílé ẹjọ́ láti jẹ́ ẹ̀kan lára àwọn ẹlẹ́rìí ló bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ fún ilé-ẹjọ́ o wípé wọ́n fẹ́ẹ́ gbẹ̀mí lẹ́nu òun láti san owó kọ́bẹ́ ìyẹn owó àbẹ̀tẹ́lẹ̀ tótó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tótó ẹgbẹ̀ta ẹgbẹ̀rún dọ́là òun náà ni ọ̀sọ̀ yìí pé kí òun wá san kó tó di wípé òun ríṣẹ́ kan gbà látọwọ́ wọn ìwé ìròyìn Vanguard òun náà ni ó tún gbélé e jáde Emefiele ṣe àríra rẹ̀ tó ń bà yé. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ó ti sọ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ fọkàn yín balẹ̀ bí ìgbà tí Jésù tó fi iṣu àkàrà mẹ́ta àti ẹja wẹ́wẹ́ méjì tó fi bọ́ọ̀gbọ́ ọlọ́pọ̀ ẹgbẹgbẹ̀rún èèyàn náà ni o ẹ jẹ àjẹyó àti àjẹṣẹ́kù nítòwé ìròyìn punch yìí ní ìlú Kwara nǹkan ṣẹlẹ̀ po ọwọ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ó ti ba àlùfáà àjọ kan o eléyìí tó jẹ́ wípé tipátipá ló fi já àbálẹ̀ àwọn ọmọbìnrin kéékèèké mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan ó ti ń ṣẹ́jú pàkópàkó lágọ̀ọ́ wọn báyìí lórí ojú ọ̀nà tó ní ṣe pẹ̀lú ojú ọ̀nà márosẹ̀ Èkó sí ìlú Calabar àṣẹ wípé kì í ṣe Àtíkù nìkan ṣo ní fa aṣọ mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn lórí ọ̀rọ̀ yìí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà house of rep àwọn náà ti ní àwọn ò lọ́wọ́ nínú rẹ̀ àwọn ò mọ̀ nípa rẹ̀ ìjọba kú sákè o ìwé ìròyìn Vanguard yóò sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ láàárọ̀ ní fún wa. àná àbí ìjẹta la mú ìròyìn wá fún yín wípé wọ́n sọ pé kí àwọn ọmọ ogun tó wà ní e, agbègbè okuama ní ìpínlẹ̀ Delta wípé kó kúrò ńbẹ̀ kò tí ì pé wákàtí mẹ́rin ó lé ní ogún ìjà ńlá bẹ́ẹ̀lẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé wọ́n gbẹ̀mí lẹ́nu ẹnìkan wọ́n sì ṣá àwọn mẹ́ta wọ́n ṣá wọn bí ọlọ́run ọbọ̀ ṣàánú wa àwọn ọmọ ogun kò ń bẹ̀ tà ìkó o kò ì pé ọdíndín ọjọ́ kan ní wàhálà yìí ló tún ṣẹlẹ̀ ẹ wo ẹ̀jẹ̀ ẹ̀mú yẹn kó ń báyìí bá gbà wá wọ́n ti sọ fún àwọn àgùnbánirọ̀ àwọn yan àwọn NYSC ni o wípé ìlú tó bá gbé yín lọ ẹ bọ̀wọ̀ fún àṣà àti ìṣe wọn o ẹ má ta fèlèfèlè àwọn ọ̀rọ̀ yìí òun máa mú wá sí etí àti sójú yín dé fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ebo là ń lọ ẹnì ìṣó lórí fún yín Thank you. ẹ kú ojúmọ́ gbogbo ìtẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá nìkan ní amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùbí àjùrẹ́bí ẹ̀tún káàbọ̀ sábàdà tá a pè é ní láti orí pápá BGI TV níbi láti máa pín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí ìṣe wa lójoojúmọ́ lórí ètò ojúmọ́ aláyọ̀ ta náà oníjọ tèní tèní oníjọ tàná torí a fi kó àwọn ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀yìn láàárọ̀ yìí ẹ jẹ́ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí tòótọ́ Samuel Owóyẹmí fẹ̀lẹ́fẹ̀lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà ni màmá gbé ń tàbàyé lórí pápá BGI TV láàárọ̀ yìí ṣe ti gbàgbé ni ẹ má gbàgbé o ẹ máa ṣeré ìdárayá lóòrèkóòrè ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní sọ di mímọ̀ fún yín pé eléyìí ó ti délẹ̀ o àti mọ̀ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì ni wọn yóò máa kojú ara wọn níbi ì ìdíje Europa League final èyí tí yóò máa wáyé ní ibi tí wọ́n ti fẹ́ gba ní apá ibìkan lórílẹ̀‐èdè àgbáyé ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Adémọ́lá Lookman ẹni tó ń gbá bọ́ọ̀lù jọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta òun ni ó ti ṣe bẹ́ẹ̀ ni ó ti ń fi gagbága pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn láti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù láàrin ọ̀sẹ̀ yìí níbi ìdíje Europa League látàrí mo ṣe dábìí ẹ̀dùn rògbòwò ìkúnkọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lánàá láti rí i pé wọ́n jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Olympic Marseille láti pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo àná yìí ló ṣẹlẹ̀ lọ́sìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Adémọ́lá Lukman ìyẹn Atalanta ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀ kópa ní ìpele àṣekágbá fáínà ti ìdíje Europa League bákan náà lápá kan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni ó ti ṣe bẹ́ẹ̀ ó gbá góòlù kan wọlé ó tún ṣe ìrànlọ́wọ́ méjì fún àwọn akẹgbẹ́ rẹ̀ wọn ti wá sọ di mímọ̀ pé àkọsílẹ̀ góòlù tí Adémọ́lá Lukman ti ní ní ìk kalẹ̀ òun ni ó ti jẹ́ góòlù ogún báyìí tó sì ti ṣe ìrànlọ́wọ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ Ademola Lookman òun ni yóò máa ṣe bẹ́ẹ̀ fi ìgagbága pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù kan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma nítorí orúkọ rẹ̀ ń jẹ́ Emil Sliva àti agbábọ́ọ̀lù kan tí wọ́n jọ fẹ́ fi ìgagbága lórí pé ta ló máa gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù níbi ìdíje Europa League láàrin ọ̀sẹ̀ yìí bákan náà mo sọ fún yín pé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ìyẹn Victor Boniface àti Nathan Tella tí wọ́n gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù um, Bayer Leverkusen ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún bọ́ sí ìpele àṣekágbá ní àná Adémọ́lá Lukman um, Victor Boniface àti Nathan Tella ni wọ́n yóò máa kojú ara wọn lọ́jọ́ tí wọ́n mú fún ọjọ́ àṣekágbá ìyẹn ọjọ́ kọkànlélógún oṣù tí a wà yìí eh, ní pápá ìṣeré kan tó wà ní ìlú Dublin ó yá ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ìròyìn eléyìí kò dùn mọ́ mi nínú ṣùgbọ́n torí iṣẹ́ tí mo gbà ni mo ṣe ní kí n wọ́n sí etí ìgbọ̀nyín Tìjání Bàbáńgídá ṣe rántí agbábọ́ọ̀lù àná fún orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti fara pa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tí ó wáyé lánàá lójú ọ̀nà Kaduna sí Zaria wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló la ẹ̀mí ènìyàn kan lọ ẹni tí ń ṣe àbúrò rẹ̀ òun ni ó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà lọ wọ́n ní ìyàwó àti ọmọ rẹ̀ báyìí ni wọ́n ti wà ní ilé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ ẹni tí ó jẹ́ Emmanuel Bapayaro ẹran tóun náà òun náà ló fi ọ̀rọ̀ náà léde nígbà tó pè fún àdúrà fún ìdílé eh, Ibrahim Babangida láti rí pé wọn Tìjání Babangida láti rí pé wọn rí ọwọ́ ìtọ́jú gbà àbúrò rẹ̀ tó kú ló ń pè ní Ibrahim Babangida lásìkò yìí ẹ wò ẹ jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká gbóhùn ẹ̀bẹ̀ àdúrà sókè láti rí pé Tìjání Babangida eh, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó bá wa bu òróró ìtura sójú ọgbẹ́ náà kí Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ kó gbogbo iyẹ̀pẹ̀ búburú kò lójú ẹni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ẹ jẹ́ ká lọ síbi àgbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì wọ́n ti na Haruna Quadri o wọ́n nà án ọmọ orílẹ̀-èdè South Korea ẹni tí orúkọ rẹ̀ jẹ́ di Son Shu òun ló sọ ọ́ di mímọ̀ pé ẹ̀wò ṣe fẹ́ gbọ́ bí mo ṣe na Adémọ́lá Lukman ó ní àwọn ọgbọ́n àtinúdá kan ni òun ṣe láti na Adémọ́lá Lukman bí ẹ kò bá gbàgbé pé Choyé òun ló fi òpin sí àlárere Haruna wípé ó máa dé ìpele tó kàn níbi ìdíje ìdíje èyí tó ń lọ lọ́wọ́ nípa ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì ẹ wò ó ní báyìí òun fúnra rẹ̀ ló ti wá sọ di mímọ̀ pé òun ní àwọn àǹfààní kan tí òun fi ju Haruna lọ ni òun ṣe fi àgbà wọ́n ẹ wò ó ọmọ ọmọdékùnrin ẹni ọdún mọ́kànlélógún òun ló na Haruna Godre láti rí pé kò rìn jìnnà níbi ìdíje àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bí ó ti bí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ lágbo ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì ẹ kú oríire for the winner ẹ kú ìrọ̀jú for the loser Haruna Godre ọlọ́run abẹ́ ṣìkìní ọlọ́run abẹ́ tẹ̀síwájú o ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn agbábọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkiri ìyẹn long tennis Naomi Osaka ló ti ń tẹ̀síwájú nípa ti àwọn àṣírí yorí lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tó ti ń ṣe lẹ́yìn tó padà sí agbo bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkiri ní ìlú Rome ẹ má gbàgbé wípé ìdíje gbígbá bọ́ọ̀lù kan lórí kọ̀ǹkiri ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n lánàá òde yìí Naomi Osaka ó fi àgbà hàn ẹnìkan tó rúkọ Niger Martha Kostyuk ẹni pẹ̀lú àmì ayò six three six two ló fi nà án láti bọ́ sí ìpele tí ó kàn Naomi Osaka yìí ni àwọn èèyàn ti ń rò wípé báwo ló ṣe fẹ́ ṣe torí nígbà kan wọ́n rí pé torí ó bímọ wọ́n wá rí pé torí ìtọ́jú ọmọ yìí kò ṣe fi ara hàn lágbo agbóbọ́ọ̀lù tí wọ́n ń gbá bọ́ọ̀lù lẹ́yìn lórí kankéré ọmọ orílẹ̀-èdè Japan Naomi Osaka ló ti wá fi àgbà àwọn ẹni tó kojú lánàá ẹ̀dẹ̀ má gbàgbé òun ló gba ife ẹ̀yẹ ẹ̀yẹ ìdíje Indian Wells final ní ọdún 2018 èyí ló gbà kẹ́yìn kó tó ṣe bẹ́ẹ̀ kó tó lọ fún èyí tí ó ní ṣe pẹ̀lú ètò ọ̀rọ̀ ọmọ bíbí ẹ̀dẹ̀ má gbàgbé pé òun náà ó ti já wálẹ̀ lórí tábìlì látàrí pé kò farapa níbi àwọn ìdíje agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ kúrò lọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré ẹ jẹ́ lọ sí agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù pas Barcelona ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rántí ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù Paul Kubasi òun ni ó ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona bí ẹ kò bá gbàgbé ẹ rí i pé agbábọ́ọ̀lù yìí òun ló ti ń ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní sáà tí a wà yìí òun àti Yamaya Lemar ni wọ́n ti ń dá bí ẹdun rò bí òwe ṣùgbọ́n láti gbáradì fún ọjọ́ iwájú fún sáà tó ń bọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àwọn ti gbé ìwé àdéhùn sí agbábọ́ọ̀lù yìí wájú ó sì ti bu ọwọ́ lò ó ti wá di ọdún 20 2027 kí agbábọ́ọ̀lù yìí tó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona kódà owó tí wọ́n gbélé lórí pé ẹnikẹ́ni tó bá fẹ́ rà á yóò máa san owó tí iye rẹ̀ tó 500 million euro ni yóò máa san fún agbábọ́ọ̀lù yìí eléyìí ni ó jẹ́ ìròyìn àlò fún Xavi Hernandez tó ti ń wò wípé agbábọ́ọ̀lù yìí ìyẹn Kubasi yóò máa ṣe ohun àrà fún òun ní nísà tí ó ń bọ̀ torí sáà yìí ó ti lọ gẹ́gẹ́ bí èròǹgbà ti Xavi Hernandez ẹ ká kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù agbábọ́ọ̀lù Barcelona ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid torí orílẹ̀-èdè Spain ni mo ṣe wà lọ́wọ́ yìí ẹni tí wọ́n ti fi ojú sí lára pé ó ṣeéṣe kóun gba àmì ẹ̀yẹ Ballon d'Or ìyẹn Vinicius Junior òun fúnra lára rẹ̀ ló ti wá sọ̀rọ̀ báyìí ó ní èmi ò kánjú mo ti ṣe kí ni mo dákẹ́ lásìkò yìí mo gbọ́ ní tòótọ́ wípé wọ́n ti sọ wípé èmi ni àmì ẹ̀yẹ Ballon d'Or tọ́ sí ṣùgbọ́n ẹ má jẹ́ kí n ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀lẹ́ kí n lè ṣe kí ni kí n lè débi tó yẹ kí n dé lásìkò lásìkò Ineos yìí ni wọ́n fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich lọ́jọ́rú ọ̀sẹ̀ tí a wà yé ní báyìí eh, Ineos ló ti wá sọ di mímọ̀ pé àfojúsùn òun òun ni pé àwọn ń lọ sí orílẹ̀-èdè England ní pápá ìṣeré Wembley láti lọ gba ife ẹ̀yẹ UEFA Champions League fún ìgbà kẹẹ̀ẹ́dógún fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid gbogbo eléyìí ló mẹ́nubà wá ní eh, eh, ọ̀rọ̀ tí Ballon d'Or mi ò kánjú tó bá jọ pé èmi ló tọ́ sí eh, kí wọ́n gbé fún mi bí ó sì jẹ́ èmi náà ni ẹni tó bá tọ́ sí náà ni kí wọ́n gbé fún ẹ ká kúrò lórílẹ̀‐èdè Spain ká tara ṣẹ̀ṣà ká lọ sí ìlú orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹnìkan tó ti fi gbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù ọwọ́yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ìyẹn Sagna Bakary Sagna ló ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọn kò ní pàdé wọn kò ní gbàgbé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì kan tó ṣe pàtàkì torí ìfẹsẹ̀wọnsẹ̀ méjì yìí òun ló ṣe ìpalára fún wọn tí wọ́n fi já wálẹ̀ lórí pé à ń lépa àti gba ife ẹ̀yẹ EPL ní sáà tí a wà yìí Sagna ó mẹ́nuba ọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù Fulham ibi tí wọ́n ti gbá àmì ayò méjì méjì kí wọ́n tó tún pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan ó ní ẹ̀rí àwọn ìfẹsẹ̀rẹsẹ̀ méjì tí òun mẹ́nubà yìí òun ló dàbí òun tó ṣe ìpalára fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal láti rí pé hmm, àǹfààní láti gba ìdíje EPL ní sáà tí a wà yìí kò ṣe bẹ́ẹ̀ kò ṣúọ̀ dáadáa kò dájú ni ló fi fi ọ̀rọ̀ náà léde ó ní bá rí Manchester City tó ń tọ̀ wọ́n lẹ́yìn ẹ̀rí wípé àwọn náà ń ṣe dáadáa wọn lè fẹ́ rẹpẹtẹ lásìkò yìí ó sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò ó tí wọ́n bá ṣọ́ra wọ́n ṣe é ṣe kí wọ́n tó pàdánù àwọn ìfẹsẹ̀wọ̀n ṣùgbọ́n lásìkò yìí òun nígbàgbọ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọn kò lè wọn kò lè ṣe kíni wọn kò lè pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ lásìkò yìí torí àwọn náà ní àfojúsùn àfojúsùn tó múnádóko pé wọ́n fẹ́ gba ìdíje EPL ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal náà ní o ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùgbù fún wọn ìyẹn Jorginho ló ti sọ di mímọ̀ pé òun fẹ́ gba ife ẹ̀yẹ lóríṣiríṣi nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú bí òun ṣe fẹ́ àdéhùn tí òun ní pẹ̀lú Arsenal bí òun ṣe fẹ́ lójú sí gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ lánàá ìpè Jorginho ló ti fi ọdún kan fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní báyìí ó ti wá sọ di mímọ̀ pé lẹ́yìn tí mo fi ẹṣẹ́ mi lójú sí báyìí ohun tó kàn fún mi láti máa gba ife ẹ̀yẹ lóríṣiríṣi pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal bí ẹ kò bá gbàgbé ọmọ orílẹ̀-èdè Italy yìí ẹni ọdún méjìlélọ́gbọ̀n ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal látinú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea nínú oṣù kínní ọdún 2023 àti ìgbà náà ló ti ń ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti akọ́nimọ̀gbá Mikel Arteta ẹ wò ó níbi tọ́rọ̀ wá dédò yìí ó ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí ó sì ti sọ di mímọ̀ pé bí òun ṣe fẹ́ ṣe òun lójú sí báyìí kí ló kàn àti máa gba ife ẹ̀yẹ ló kàn lọ fún òun àti ikọ̀ rẹ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹ jẹ́ ká kúrò lórílẹ̀‐èdè England ká bọ́ sí orílẹ̀‐èdè Italy nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli Osimhen Osimhen Osimhen ni ọ̀rọ̀ tí wọ́n sọ nípa rẹ̀ báyìí ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Italy ìyẹn Giuseppe Gidasi Gidrisi òun ni orúkọ agbábọ́ọ̀lù yìí ó ti sọ di mímọ̀ pé ẹ wò ó Hmm, Victor Osimhen tó bá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ah anira díẹ̀ o láti rí ẹni tí yóò máa rọ́pò agbábọ́ọ̀lù yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ẹni ọdún márùnlélógún Victor Osimhen ni yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli sílẹ̀ ní sáà tí àwàyé ìyẹn ní ìparí sáà tí àwàyé gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ti gbà á lérò tí wọ́n ti ṣe ní ìgbàgbọ́ lé lórí pé ó ṣeéṣe kó máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù eh, PSG àti ikọ̀ agbábọ́ọ̀lù kan tí ó jẹ́ Chelsea ṣùgbọ́n ẹ̀kọ́ ò tí ì ṣojú mímọ́ ẹ jẹ́ kó di ìparí sáà tí a wà yìí ká tó mọ ibi tí orí ń gbé Victor Osimhen rè Victor Osimhen ló ti ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù uh, Napoli ní sáà tó kọjá níbi tó ti gbá góòlù mẹ́rìndínlọ́gbọ̀n wọlé fún wọn tó sì gba ife ẹ̀yẹ tí wọ́n ti kù ń gbẹ fún lọ́fọ́jọ́ pípẹ́ ìyẹn Scudetto lórílẹ̀‐èdè Italy tó sì gbà fún wọn ní báyìí ẹ má gbàgbé pé mo sọ fún yín pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi PSG Chelsea Arsenal Manchester United rí Real Madrid àwọn ni wọ́n ti ń fi ojú sí agbábọ́ọ̀lù yìí lára pé àwọn fẹ́ rà á wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn bákan náà ni ikọ̀ agbábọ́ọ̀lù Napoli wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń pọnmílẹ̀ dòńgbẹ́ o nígbà táwọn náà fi ojú sí Romelu Lukaku Joshua Zirkzee Victor Gorikis àti Jonathan David ni wọ́n ti mẹ́nubà pé ó ṣeéṣe kó jẹ́ àwọn ni wọ́n yóò máa rọ́pò Victor Osimhen nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ẹnìkan ó ti wá sọ di mímọ̀ pé ah, a nira kẹ́tọ́ lè rí ẹni agbábọ́ọ̀lù tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Osimhen ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè eh, Germany àbí orílẹ̀-èdè kan lórílẹ̀-èdè àgbáyé ẹ wò ó ìdíje wáyé lánàá ìyẹn conference league europa conference league àwọn ikọ̀ agbábọ́ọ̀lù olympiacos ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ti jáwé olúborí àwọn náà ti ré kọjá sí ìpele àṣekágbá níbi tí wọn yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù fiorentina ní ọjọ́ tí ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ti ìdíje náà yóò máa wáyé wọ́n ṣe àṣeyọrí yìí lẹ́yìn tí wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù aston villa lánàá pẹ̀lú àmì ayò méjì sí òdo eléyìí wípé àwọn gangan ní ìpele àṣekágbá òótọ́ sí ní báyìí wọ́n ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé ikọ̀ agbábọ̀ Olympiacos àti Fiorentina ni wọ́n yóò máa kojú ara wọn ní ìpele àṣekágbá ti conference europa conference league tí yóò máa wáyé nínú oṣù tí a wáyé ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí mo sọ di mímọ̀ fún yín ṣùgbọ́n ẹ̀gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan bóyá Leverkusen ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta nígbà tí wọ́n jáwé olúborí lálẹ́ àná ọlọ́run ló yọ ikọ̀ agbábọ́ọ̀lù mm, bóyá Leverkusen wípé hmm, wọn ò gbèrò wọn látẹ̀yìn torí ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma àwọn lọ́kọ́kọ́ gbá góòlù méjì wọlé ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n forí tì í títí dòpin wọ́n rí i pé ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó parí sí àmì ayò méjì méjì eléyìí ló wá fi jẹ́ pé four two aggregate òun ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọ́n fi pèrègede sí ìpele àṣekágbá bákan náà lápá kan ikọ̀ agbábọ́ọ̀lù Marseille pẹ̀lú three zero àmì ayò mẹ́ta sí òdo ló padà yọrí sí ní báyìí ọwọ́ àti fi hàn gbangba gbangba wálíà wípé àwọn méjèèjì ni wọn yóò máa kojú ara wọn ní ìlú Dublin oríire for the winner ẹkú lọ́jú for the loser níbi làórí mọ̀ fún ti àárọ̀ òní láti orí pápá BGI TV títí dìgbà mìíràn tá a tún fi láǹfààní láti máa gbóhùn ara wa ṣe ti ṣeré ìdárayá ẹ gbìyànjú kí ó lè ṣe àgọ́ yín láǹfààní púpọ̀ ọdún ni mímì kì í ṣàyàn fọlọ́kọ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹ fẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run bọ̀ òkè ló fi mi ṣe ní gbogbo ìgbà ẹ nígbà pẹ́ńtì wọ tó yàn wọn ò ní mú nǹkan yín àwa náà ò ní mú nǹkan yàn àpò ọ̀la àjẹmọ̀ òní ètò Ojúmọ́ Aláyọ̀ ń tẹ̀síwájú pẹ̀lú ọgbọ́n. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ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 ọmọ kì í káàbọ̀ látòrí pápá ọ̀dàmìlójú wípé ẹ jẹ́ gbádùn ìròyìn eré ìdárayá yẹn ó yá láwọn ìròyìn tó ti jáde ní ojú ìwé ìròyìn ilé wa láàárọ̀ òní yìí òun náà ni mo fẹ́ máa mú wá sí etí ìgbọ̀nyìn àti ìṣojú ìròyìn láàárọ̀ òní yìí nílùú àbújá lánàá òde òní níbi ìjókòó àwọn ìjókòó àpéròsọ àwọn ilé asòfin àgbà lórílẹ̀ òun náà ni wọ́n ti bọ́wọ́ lù ú wípé ìjìyà tí yóò jẹ́ ìjìyà ikú òun náà ni yóò máa wà fún gbogbo àwọn tó ní iléeṣẹ́ tí wọ́n ń pòògùn tó jẹ́ oògùn tó lè ṣe ìpalára fún àgọ́ ara tàbí àwọn tó ń pògùn olóró tàbí àwọn tí wọ́n ń ṣe àgbódegbà fún wọn tàbí àwọn tí ń ṣe fàyàwọ́ rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí bákan náà ni wọ́n bọwọ́ lu ẹ̀wọ̀n ọdún márùndínlógún fún gbogbo àwọn tí wọ́n bá ń gbé e mu tàbí àwọn tí ń lò ó ẹni bá lò ó ẹ̀wọ̀n ọdún márùndínlógún lẹ́yìn ò máa ṣe ẹ̀yin tẹ́ ń ta tàbí ẹ̀yin tẹ́ ń ṣe ìdájọ́ kú òun náà ni a mọ̀ ṣe fún yín o èyí náà ló ń jẹyọ jáde nígbà tí wọ́n ń gbé ọ̀rọ̀ náà jáde nínú iléègbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ìgbìmọ̀ tó ń ní sí ọ̀rọ̀ ètò ìdájọ́ ìjàfọ́tọ̀ ọmọ ènìyàn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú oògùn olóró àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ṣíṣàkóso àwọn àjọ tó ń gbógun ti oògùn olóró lórílẹ̀ wa nàìjíríà yan àjọ NDLEA ti 2024 yìí ilé ti aṣòfin àgbà Muhammed Monguno tó ń ṣe aṣáájú rẹ̀ tó ṣojú ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìdìbò àríwá ní ìpínlẹ̀ Borno níbẹ̀ ni wọ́n ti ń sọ wípé wọ́n gbó ohun tó fi dìbò òun náà ni ohun náà fi dìbò ṣé ẹ fọwọ́ sí i àfọwọ́ sí i ohun tó bá ti pariwo jù òun náà ni wọ́n ni wọ́n fi dìbò ní àná òde òní yìí kódà ẹni tó jẹ igbákejì ààrẹ fún ilégbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí sẹ́nitọ̀ barau jibril òun náà ló jókòó lórí ọ̀rọ̀ náà tó sì sọ tóun náà sì bọ̀wọ́ lu irú ìgbésẹ̀ yìí ọ̀ṣẹ́ ọmọlẹ̀ òun náà wá sọ fún wọn wípé kí àwọn asòfin àgbà kí wọ́n rárá ṣe dẹ́ẹ̀dẹ́ o a kì í fagídí ṣòfin o ẹ jẹ́ ká wo ibi tí kinní yìí yóò wá padà yìí sí lọ́jọ́ ọ̀la o àti gbogbo ẹ̀ wọ́n ti padà bọ́wọ́ lù ú bí èèyàn bá lè ta oògùn olóró tẹ ẹ rí wọn pẹ́rẹ́ tí wọ́n bá gbé wọn lọ ilé ẹjọ́ ìdájọ́ kú ni o bọ́ba mú èèyàn kan tàbọ́ mọ́ ọmọ yín pọ́n lògùn olóró ó ń fa nǹkan tí ò ṣeé fà tàbí nǹkan tí ò jẹ́ kọ́ mọ́ ọ lá bó bá ilé mú tọ́ mu lọ ilé ẹjọ́ pẹ́rẹ́ ẹ̀wọ̀n ọdún márùndínlógún ni tí ò sí ohun tí ó mọ ẹ kúrò ńbẹ̀ wọ́n ti bọ̀wọ́ lù ú lánàá òde òní yìí. ààrẹ ọ̀nà kákàǹfò Ṣákì ò ààrẹ ọ̀nà kákàǹfò tilẹ̀ Yorùbá yan Ìbà Gani Adams òun náà ló mà ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà o ohun tí mo fẹ́ rántí nù bàbá máa pe ààrẹ ọ̀nà kakanfò nílẹ̀ yorùbá lógun ọ̀fẹ́ òun náà ni wọ́n máa ń pariwo nítorí pé òun ni olórí gbogbo àwọn ọmọ ogun pátápátá nílẹ̀ yorùbá pátá òun náà ló ti máa wá rawọ́ bẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà o wípé àwọn ọmọ nàìjíríà ìnira yìí pọ̀ wípé ó kọjá sísọ o ìnira bẹ̀rẹ̀ látòrí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ kúrò lórí epo ó ní bí wọ́n tún ṣe fi owó kún owó iná mọ̀nàmọ́ná ẹ̀lẹ́tíríkì eléyìí tí à ń lò lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó tún jẹ́ kí ìnira yìí kó pọ̀ sí o ààrẹ ọ̀nà kakanfò òun náà ló ń sọ̀rọ̀ yìí o níbi ayẹyẹ ọdún òkè ìbàdàn ilé tí àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tí àwọn olóko festival foundation OFF tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n ṣe nílùú Ìbàdàn tó jẹ́ olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ ní adams náà Gani adams ló ti ń sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè nàìjíríà kò so èso tó dáa o àti wípé ìnira ló dé bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé wọ́n kàn ń yí mọ́ ni o wípé àyímọ́bà yìí kì í pọlọ́kọ̀ òun náà ni wọ́n fi ń ṣe ó wá ti rawọ́ ẹ̀bẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n jẹ́ kí wọ́n rí pé gbogbo nǹkan kó rọrùn Gani Adams ó tún sọ̀rọ̀ o ìyan ààrẹ ọ̀nà kákàǹfò wípé lóòótọ́ àti lódodo ni o ìnira ń pọ̀jù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ Emefiele bàtí ń pàkan òun nìkan rò ẹni tí wọ́n tún mú wá kó wá jẹ́wọ́ ìyìn kó tún wá ṣe bí ẹlẹ́rìí nílé ẹjọ́ ẹ tún wá gbọ́n tí ẹlẹ́rìí tó tún sọ tó fi ń tako Emefiele èèyàn kan tí wọ́n mú wá kó wá ṣẹlẹ́rìí tó rẹ̀ ń jẹ́ Victor Onyejuwa tóun náà wà ní àsìkò ìjẹ́jọ́ pẹ̀lú Emefiele ni tó ti fìgbà kan jẹ́ gómìnà fún olóòlé ìfowópamọ́ ilé wa ìyẹn Godwin Emefiele lánàá òde òní yìí ló máa ń ṣàlàyé o fún ilé ẹjọ́ ilé ìtúnrí sí àwọn ẹ̀sùn tó yà lára ọ̀tọ̀ tó wà nílùú èkó ní ìlú ìkẹjà wípé níṣe ni wọ́n níṣe ni wọ́n fẹ́ fòrú ẹ̀mí òun láti lè san owó tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún dọ́là ẹgbẹ̀ta ẹgbẹ̀rún dọ́là òun náà ni owó òun náà jẹ́ six hundred thousand dollar náà ni wọ́n ní kóun ó san o kó tó di wípé òun gba iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ àkànṣe Emefiele àti akẹgbẹ́ rẹ̀ Henry Ọmọilé òun náà ni wọ́n ń dojúkọ ìpẹ́jọ́ tuntun kan lọ́wọ́ tó jẹ́ pé ẹjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n twenty six count charge òun náà ni wọ́n tún fi wọ́ wọn lọ sílé ẹjọ́ o ṣẹ̀ríngbà tí Victor Onyejua tó ń ṣàlàyé ọ̀ni òun fúnra rà wọn lòun jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára ó ní àwọn máa ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ aládàáni àti ìjọba tìpínlẹ̀ ni o tàbí ti ìjọba àpapọ̀ òun náà ni wọ́n máa mú wá o gẹ́gẹ́ bí àjọ EFCC ni wọ́n mú wá pé kó wá ṣe ẹlẹ́rìí lára àwọn ìwà burúkú eléyìí tí Emefiele tí ó máa ń wù ẹni tó mú wá tó ń ṣojú àjọ EFCC tó jẹ́ agbẹjọ́rò fún EFCC Rotimi Oyedepo ló mà mú wá o níbẹ̀ ni ó ti ń ṣàlàyé pé lọ́nà kó tó di pé àwọn gba iṣẹ́ lọ́wọ́ CBN ló máa san òbítíbitì owó owó tó jẹ́ pé dọ́là làwọn ó tún fi sanwó fún wọn wọ́n ní eléyìí máa ń ṣẹlẹ̀ láàrin ọdún 2014 sí ọdún 2019 ó sọ nínú ọ̀rọ̀ náà wípé àwọn ti gba iṣẹ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọwọ́ wọn tó sì jẹ́ pé àwọn irú àwọn kan báyìí ló ṣẹlẹ̀ pé wọ́n gba owó tó tó irínwó irínwó ẹgbẹ̀rún dọ́là àti igba ẹgbẹ̀rún dọ́là ní ọwọ́ wọn rí emefiele tún padà wọ gàù báyìí adájọ́ oṣòdì ló bá tún sún ẹjọ́ òun náà ló tún sún síwájú sí ọjọ́ kẹtàdínlógún oṣù tá a wà nínú rẹ̀ yìí ẹ̀ẹ́mẹ́ seventeen twenty twenty four tí wọn yóò tún máa padà sí ẹnu ìgbẹ́jọ́ emefiele ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ̀ bọ́lá ahmed tinubu ti sọ wípé àájẹ àjẹyó a ó tún dì lọlé lórílẹ̀-èdè nàìjíríà wípé orílẹ̀-èdè nàìjíríà ní kò pẹ́ kò pẹ́ yìí yóò jẹ́ orílẹ̀-èdè tí oúnjẹ tó pọ̀ lọ́pọ̀ yanturu ń bẹ tọ́ọ̀sì àná yìí òun náà ni ó ti ń fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń balẹ̀ wípé àwọn ti ń rí wípé àwọn ń gbìyànjú gbogbo ipá wọn láti lè rí pé oúnjẹ ó pọ̀ lọ́pọ̀ yanturu ààrẹ ló ń sọ eléyìí ní ìpínlẹ̀ niger nígbà tí ó ń ṣiṣọ lójú lójú ojú ọ̀nà ní kìlómítà mẹ́rìnléní àádọ́rin kan tí eléyìí tí wọ́n ná owó tó tó one hundred and sixty nine point seven billion naira tí wọ́n náà lè lórí èyí tó wà ní ìjọba ìbílẹ̀ káàkiri ní ìpínlẹ̀ niger náà tinubu eléyìí tí ẹni tó jẹ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìlanilọ́yẹ̀ muhammed idris tó ń ṣojú rẹ̀ òun náà ló ń ṣèlérí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń pawọ́ pọ̀ tí wọ́n sì ti ń gbìyànjú láti lè rí wípé oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu tí wọ́n sì ń kọwọ́ sínú àwọn kan tó lè jẹ́ kí oúnjẹ kó máa pọ̀ lọ́pọ̀ yanturu èyí náà ló ń jáde o bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń pariwo ebi o ebi o ààrẹ ní ẹ fọkàn balẹ̀ ẹ jẹ àjẹyó. inú ìwé ìròyìn punch láàárọ̀ nìyí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara ló mà jáde láàárọ̀ nìyí o wọ́n àjọ àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni láàbò ló ìyẹn NSCDC náà ni wọ́n mà ti rọwọ́ tó àlùfáà ìjọ kan eléyìí tó jẹ́ wípé àwọn ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ọmọ kéékèèké mẹ́ta òun náà ni ó fi tipátipá já ìbálé wọn o ní abúlé kan tí wọ́n pè ní Aga ní ìjọba ìbílẹ̀ gúúsù Ìlọrin ní ìpínlẹ̀ Kwara àlùfáà ìjọ òun náà ni wọ́n ní ó jẹ́ ẹni ọdún márùndínláàádọ́ta tí wọ́n pe orúkọ rẹ̀ ní wòlíì ọláyínká àjíbóyè òun náà ni wọ́n sọ wípé ó ti náwó nínú ìwà ìfipábánilòpọ̀ tó pọ̀ lọ́pọ̀ yanturu wọ́n wá sọ wípé àwọn ọmọ tí àlùfáà ìjọ èèyàn ọláyínká àjíbóyè yìí tí ó máa ń fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú wọn ọjọ́ orí wọn kò jù láàrin ọmọ ọdún mẹ́tàlá sí ọmọ ọdún mẹ́tàdínlógún lọ eléyìí tó ti wọ́pọ̀ dáadáa tó máa ń ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún tó máa ń ṣe kó tó wá di wípé àwọn àjọ ààbò ara ẹni ló NSCDC rọ́wọ́ tó ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yé ẹni tó jẹ́ alukoro fún NSCDC ọ̀hún lọ́jọ́bọ̀ tọ́ọ̀sì àná yé ìyún ASC Ayọ̀ọ́lá Michael òun náà ni ó ń ṣàfihàn arákùnrin ọ̀hún náà tó sì sọ pé ìwà tó burú jáì òun náà ni ó wòye lẹ́yìn ìgbà tí ìròyìn ọ̀hún náà tó dé etí ìgbọ̀n wípé ó hùwà yìí ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí òun náà ló fi mú àwọn kí àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àti ìtọpinpin nígbà tí wọ́n jẹ́ kó yé àwọn wípé ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn àgbà nínú ìjọ òun náà general overseer divine land of joy High Prayer Ministry èyí tó wà ní Aga ní abúlé Aga yìí òun náà ni arákùnrin ni ó jẹ́ òun tó jẹ́ olùṣọ́ àgùntàn tó tún ṣe ti fipábánilòpọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké láàrin ọmọdún mẹ́tàlá sí ọmọdún mẹ́tàdínlógún lórí ọ̀rọ̀ òpópónà márosẹ̀ tí wọ́n pè ní Lagos Calabar Coastal Highway hmm, ó tún ti ń dá yánpọnyán nílẹ̀ o bàbá gbọ́rọ̀ yìí gbóńdáyán pọ̀yán nílẹ̀ èrò tá a máa rò òun náà ni wípé Àtíkù àti ìjọba tí ń bẹ lórí àléfà ni wọ́n fà á mọ́ra wọn lọ́wọ́ àmọ́ ẹ wá gbọ́ o ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyún house of rep wọ́n sọ wípé gbogbo tọ́nà fẹ́ ṣe yìí kódà kò gborí tábìlì wa kọjá débi tó máa gba orí ojú wa tó máa gbà á kọjá o ẹ̀já jọ̀wọ́ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní yìí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti sọ pé àwọn ò bọ́wọ́ lù nǹkan kan nínú ojú ọ̀nà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe yìí o ọ̀rọ̀ yìí náà ló ń jáde lánàá òde òní níbi ìjókòó ìpàdé wọn ni wọ́n ti wá ń pe ẹni tó jẹ́ alákòóso fọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà yan David Umahi wọ́n pe alákòóso fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná lórílẹ̀‐èdè wa nàìjíríà yan alákẹ́ wọ́n tún pe ẹni tó jẹ́ alákòóso fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ kódà ni wọ́n sọ fún ẹ pé kokoko báyìí òun náà ni à ń rán fàdí tí ò kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ sì gbà ó ẹ rí wípé ẹ ṣètọ́pinpin gbogbo bá ti ra nǹkan àwọn t tẹ́ ẹ fẹ́ gbéṣẹ́ fún kẹ́ ẹ ṣètọ́pinpin rẹ̀ nítorí pé ẹ bù wá gbọ́ o ẹ sì jẹ́ ká mọ̀ wípé ẹ ti fẹ́ ṣe nǹkan yìí a gbọ́dọ̀ bọwọ́ lò ó kó tó di wípé ẹ bẹ̀rẹ̀ tá ò bá gbàgbé lára àwọn ọ̀rọ̀ tí àtìkù abubakar àti peter obi tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò sí ìjọba tí ń bẹ lórí àléfà yìí lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lójú ọ̀nà yìí náà lé o òun náà wá rèé àkàrà padà àtúnṣe po ilé ìgbìmọ̀ aṣojúṣòfin yan house of rep wọ́n sọ yìí pé ojú ọ̀nà tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ ti ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ yìí tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ náà bítíbitì owó náírà ẹ mọye tí wọ́n ní wọ́n fẹ́ ná lórí o lórí kìlómítà kan wọ́n ní wọ́n fẹ́ ná owó tó bílíọ̀nù bílíọ̀nù náírà ni wọ́n ní wọn yóò ná lórí kìlómítà kan wọ́n sì máa ṣe seven hundred kìlómítà lójú ọ̀nà yìí àwọn ilégbèmọ̀ aṣojú ṣòfin sọ lórí ní àárọ̀ yìí wípé wọn ò bu àwọn gbọ́ o àwọn ò sì tọwọ́ bọ ìwé kankan níbẹ̀ ẹni tó léwájú àbáyé kó tó di pé wọ́n dé ọ̀rọ̀ náà lẹ́sìn ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni aṣòfin Austin Àtàdò tóun náà wá láti ní ẹgbẹ́ òṣèlú APC o láti ẹkùn ìdìbò kan ní ìpínlẹ̀ Benue òun náà ni ó léwájú ọ̀rọ̀ ètò ìsọ pé kí wọ́n lọ ṣe ìwádìí lórí ojú ọ̀nà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe yìí. kò tí ì pé wákàtí mẹ́rìnlélógún tí àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fi abúlé Okuama sílẹ̀ wàhálà tún sojìgbè níbẹ̀ ẹ̀já wọnú ìwé ìròyìn Platform Times láàárọ̀ òní yìí Eh, inú ìwé ìròyìn the sun ẹ dákun ẹ má bínú nínú ìwé ìròyìn the sun òun náà ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ yìí náà máa ti ṣẹlẹ̀ ní àná òde òní yìí o níbi tí wọ́n sọ wípé àwọn afurasí kan wọ́n tún wá gbẹ̀mí lẹ́nu èèyàn kan tí wọ́n sì ṣá àwọn mẹ́ta ní ìṣàkúṣà ní abúlé okwama ní ìjọ tó wà níjọba ìbílẹ̀ ugele ní ìpínlẹ̀ delta ní kò pẹ́ kò pẹ́ ní ọjọ́ ajé monday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n sọ pé àwọn ará abúlé ọ̀hún náà rí àwọn eh, àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti ń kúrò díẹ̀ díẹ̀ nígbà tó máa fi di ọjọ́rú Wednesday èèyàn gbogbo wọn wọ́n kúrò pátápátá látàrí ìfọ̀rọ̀wérọ̀ àti ìfẹnukò tí gómìnà ìpínlẹ̀ Delta náà Sheriff Oborevwori tó ní pẹ̀lú ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìbáṣepọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì gbóṣùbà kárí fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lánàá yìí látàrí bí àwọn aráàlú ọ̀hún náà ṣe sọ pé ìbẹ̀rùbojo ń bẹ ní àwọn agbègbè yìí látàrí bí àwọn ọmọ ikọ̀ ọmọ ogun bí wọ́n ṣe wà níbẹ̀ ní gbogbo ìgbà ló dàbẹ̀ ní pé nǹkan ò fẹ́ lọ déédé fún àwọn aráàlú ọ̀hún náà àwọn ọmọ ogun wá kúrò ńbẹ̀ sí nǹkan wá padà lọ déédé o ẹ̀ wá gbọ́ wọ́n sọ wípé àwọn abúlé kan tó súnmọ́ abúlé Okuama yìí nígbà tí wọ́n rí wípé àwọn ọkọ̀ ọmọ ogun ti kúrò ńbẹ̀ làwọn bá mú sí ajé wọn pọ̀n bí wọ́n ṣe máa ń pọ̀ àwọn kan ní sáré-sáré òun náà ni àwọn náà mú sí ajé wọn pọ̀n ni wọ́n wá sínú abúlé yìí tí àwọn náà wá sani kí wọ́n lè ta èyí gangan lọ́mà ló máa fàjà sílẹ̀ láàrin ra wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yọ àdá àti àáké tí wọ́n ń ṣara wọn bí ìgbà tó lu ẹ̀ ò bá wà ní abatíọ̀ tí wọ́n ṣa ewúrẹ́ tàbí àgbò òun náà ni wọ́n máa fi ara wọn ṣe o ṣé ká wá sọ pé káwọn ọmọ ogun kí wọ́n tún padà báyìí ni àbí kí wọ́n má padà síbẹ̀ hmm. ẹ̀rí wípé tiwa gangan àti àlàáfíà ló làwọn ọmọ ogun ni wọ́n ń ṣe àwọn Yorùbá ti máa ń sọ wípé bá ò bá sàn kan nù àní mọ̀ ìwúrà ó dìgbà tá a bá sọ ọ́nà níjẹ́ ẹ àkókò yẹn ti ń sáré lẹ́jẹ̀lẹ́jẹ̀ jẹ́ kí n tètè mú eléyìí kí n fi káàdì rẹ̀ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn the nation láàárọ̀ níyìí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó mà ti rọ gbogbo àwọn àgùnbánirọ̀ pátápátá o wípé ẹ ẹ bọ̀wọ̀ fún gbogbo àṣà àti ìṣe ìlúkìlú eléyìí tí wọ́n bá gbé yín lọ kódà àwọn ètò òṣèlú bẹ̀ ẹ bọ̀wọ̀ fún o ẹ má lọ ta fèlèfèlè ẹ ṣe bọ́ ti ń ṣe ní róòmù òun náà ní kẹ́ ẹ mọ̀ ṣe ní róòmù bẹ́ẹ̀ bá ti dé róòmù gẹ́gẹ́ bí òwe eléèbó ẹni tó jẹ́ alákòóso fọ́ọ̀rọ̀ àwọn àgùnbánirọ̀ ní ìpínlẹ̀ Anambra arábìnrin Blessing Iruma òun náà ló ń ṣe ìkìlọ̀ yìí tó sì ń gbà wọ́n lámọ̀ràn nígbà tó ń bá àwọn ìsọ̀rí bash a stream two tó ń bá wọn sọ̀rọ̀ níbi ètò ìlanilọ́yẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìlú Awka tó jẹ́ olúlo ìpínlẹ̀ Anambra ọ̀hún níbẹ̀ ló ti ń sọ wípé ojúṣe wọn gangan òun náà ni láti lè rí wípé àlàáfíà jọba ní ìlú àti agbègbè tí wọ́n bá gbé wọn lọ kí wọ́n sì lè mọ̀ nípa ìlú bòmíì yàtọ̀ sí ìlú wọn níbikíbi tí wọ́n bá wá gbé wọn lọ kí wọ́n rí wípé wọ́n bọ̀wọ̀ fún àṣà àti ìṣe ní ibi tí wọ́n bá gbé wọn lọ kì í ṣe bóyá kó máa wá ṣòro ń kó wá sọ wípé ìwọ ń ṣolóró kó wá mọ ta fèlèfèlè káàkiri agbègbè tó bá wọn bá ń ṣ ṣe ń bẹ̀ òun ni kẹ́ ẹ̀ máa ń bá wọn ṣe ń bẹ̀ o eléyìí jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn sí gbogbo àwọn àgùnbánirọ̀ ẹ̀yin tẹ́ ẹ náà mọ lágùnbánirọ̀ èyí tọmọ yín ṣẹ̀fẹ́ lọ ságùnbánirọ̀ tàbí ẹ̀yin gangan tẹ́ ẹ jẹ́ àgùnbánirọ̀ tí ẹ ń wò kàn ní lọ́wọ́lọ́wọ́ wọn ti ní kẹ́ ẹ bọ̀wọ̀ fún àṣà àti ìṣe ìlúkìlú tí wọ́n bá gbé yín lọ ìyẹn náà ni màá máa fi káàdì ètò ńlẹ̀ láàárọ̀ nìyí ẹ̀yin náà fẹ̀rù ń gbà yín ẹ sàbẹ̀ comment section